<laughs> kò dàbí èbó <laughs> ah. ẹ̀yin márùn-ún tẹ́ ẹ fẹ́ pa ẹran wọ́n dà á pé ẹ̀yin márààrún yẹn ìwọ lọ́dọ̀ ara rẹ tó kówó ẹran tẹ̀jọ pawọ́pọ̀ lọ́sọ̀ ẹran owó tí mo kó lẹ̀ yìí o on behalf of myself and my family ìwọ ló sọ yìí. bọ̀tẹ́ tí ọba yín fa yẹn gbogbo ẹ̀yin márààrún yẹn ni ó kọ yín pé ẹran yìí o lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá lónìí o àti fẹ́ pa lórúkọ Allah bisimilahi wallahu akbar ó sì pa ó ti yanjú ẹ̀ tó ti yanjú yín. na abo ẹran àpádá pípa ẹran sì ní pípa ọlẹ̀ ẹnu rẹ̀ pípa ẹran ní pípa ẹran ọlẹ̀ inú rẹ̀ however àwọn ọmọ Yorùbá a láìsí ká máa jẹ ọlẹ̀ ẹran Lárúbáwá oúnjẹ wọn ni. lábáwò òwúlẹ̀ láìkí anything tó bá ti gbó wọn ò láìkí anything tó bá ti gbó bí wọ́n jadìẹ adìẹ tí ò gbó ni bí wọ́n jẹran ẹran tí ò gbó ni so ọlá pé ẹ̀sìn fòfin dì wọ́n wípé tẹ bá fẹ́ pẹran o fún ọdún léyà o wọ́n gbọ́dọ̀ wọ éèjì báyìí bí bẹ́ẹ̀ kọ́ kògbókògbó rẹ̀ làwọn máa fẹ́ tiwọn so àwọn máa jẹ ọlẹ̀ ẹran àwa ti wá sọnù ni náà olówó aṣọ kò lówó ẹran kò dáràn kò dáràn olówó aṣọ kò lówó ẹran kò dáràn kó ra olówó ẹran kò lówó aṣọ ẹ̀kọ́ rẹ̀ ràn mi ò gbọ yé ẹ jẹ́ kí n gbọ. okay olówó lọwọ, ṣùgbọ́n owó yẹn ò ká méjèèjì ṣùgbọ́n kákan. ọká kọ̀ọ̀kan kò méjèèjì èwo ni kò sẹ́nu méjèèjì ó dìpẹ́ǹd lórí personal decision tiẹ̀ ìjọba rí pé pé òun ni tọ́ba rí pé kọ̀ǹfà sọ ara ló pé òun pé wọ́n kúkú ẹran tà límù kọ́ra kọ́ra sọ <laughs> tọ́ba sì rí pé òun fẹ́ gbaládé ẹran náà lọ́dọ̀ ara òun kọ́ra ẹran. so ó depend lórí decision rẹ̀ so bó ṣe jẹ́ nù. Um, mbọ́ kí n tó gbàbéèrè mi lórí program ọ̀rọ̀ ìfẹ́ ọ̀nà tí mò ń gbà sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé ó send the questions sí mi lórí whatsapp wà send the questions sí mi lórí whatsapp ẹ jẹ́ kí n wò bóyá ẹni yìí ń pè wá lórí live ni. Salam. All right. Sọ pọ̀ lọ́jọ́ léyà àbí? Lọ́jọ́ àkíkọ́ ọmọ kíyàn pẹ́ láti wá jókòó sọ kò pọn dandan o àdàdálẹ̀ ni o ẹ má pè alálàáfáà mọ́ tẹ́ ẹ bá ti bímọ pé kó wá ṣèjókòó alálàáfáà ẹ má pè alálàáfáà mọ́ o kò pọn dandan ẹ má pè wọ́n mọ́ etí ń jẹ́ àkíkọ̀ rẹ ẹran ẹran súná ọmọ rẹ rà á tó o lè fa irun orí rẹ̀ fún ara rẹ̀ fa tó o lè dá fa ẹ̀ ń bá mọ̀rún ọmọ tuntun fa. gbèsè yẹn fún kọ́bọ̀ ọ̀fà tó fẹ́ gbowó kó gbowó tó bá sì fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ kó ṣe lọ́fẹ̀ẹ́ òkè o sì mọrúkọ tí ọmọ máa jẹ́ tí mùsùlùmí máa jẹ́ tó ọ̀bà tó wá tì ì mọ̀ ó ti rí àáfàá kan tó jẹ́ àáfàá súnà pé ẹ dákun wọ́n máa ń gbọ́ àwọn ọkọ̀ báyìí àwọn eléèwú mi ẹ bá mi kí ló rọ̀ máwọn ọkọ̀ yìí lábala ìtumọ̀ rẹ̀ àfọwọ́sọ fún wọn pé àwọn eléyìí ó nítumọ̀ àwọn eléyìí kò nítumọ̀ ó kọ́ wá nítumọ̀ o kò nítumọ̀ o kò ní kéèyàn má jẹ ok ó sì ti mẹ́lẹ̀ tó fẹ́ sọ ọmọ rẹ̀ ń bẹ̀ ìwọ ló sọ ọmọ ẹ ló kọ tọ́básì lọ́jọ́ keje ọ̀pá ẹran ẹran tó sì pa yìí ọ̀nà méjì ló lè gbà yanjú ẹ̀ o lè lọ gbé báwọn èèyàn lé kọ ha fún wọn o sì lè pe àwọn olólùfẹ́ rẹ pé ẹ wá jẹ oúnjẹ ní ilé mi so nínú àwọn olólùfẹ́ rẹ àrètí kí àáfà náà wà nù wọn ok àbá fọ́ọ̀sì ní olólùfẹ́ rẹ ni ẹ̀hẹ́n àáfà rẹ gbọ́dọ̀ wà nù olólùfẹ́ rẹ so o lè pe àáfà rẹ náà ìpípè tó o pe àáfà rẹ o kí ló pe fún kó wá jẹun ni o kì í ṣe pé kó wá gbókò ọmọ bọ́ọ̀ta o yàtọ̀ ń bẹ láàrin méjèèjì o o pe àáfà rẹ pé kó wá jẹun ni àwọn sàbẹ́ náà wulẹ̀ máa pàdánẹ́bì pé kánẹ́bì wàá jẹun lé àwọn tó ti yé ẹ̀hẹ́ so ifá tọ̀ tẹ́mbàdà lẹ́bì lọ sí lóṣù lọ́mọ kan rí kò lọ́dún kọ́ lálàáfà o wọ́n pè é pé kó wá jẹ oúnjẹ àkíkọ̀ ni ọ̀dọ́ àwọn sàábà mọ̀ pé ànábì ó kórìíra oúnjẹ àkíkọ̀ ní tiẹ̀ tàbá wò dáadáa ànábì kórìíra oúnjẹ àkíkọ̀ wọ́n kàn sọ pé ló ẹ má fẹ́ pẹran àkíkọ̀ kópa kì í fẹ́ jẹran àkíkọ̀ orúkọ yẹn máa ń runú àkíkọ̀ orúkọ yẹn ó jẹ́ kó ṣe bákàbákan lára rẹ̀ pé àkíkọ̀ ó fẹ́ jọ òkúùkù àkíkọ̀ ó fẹ́ jẹ òkúùkù òkúùkù ni ọmọ tí ò gbọ́ ti bàbá tí ò gbọ́ ti yá so òkúùkù àkíkọ̀ òkúùkù àkíkọ̀ ẹ wo ẹ bá ẹ bá fẹ́ mọ́ṣá ẹ bá fẹ́ ẹ ìpìlẹ̀ bẹ́ẹ̀bù wọn sì nìyí ìkankan náà ni akọ náà ni akọ nípìlẹ̀ méjèèjì kíkan tó di nkùkù kíkejì tó di àkíkọ so ọwọ́ pé ìpìlẹ̀ wọn ní bẹ́ẹ̀bù wọn the same ni ó jẹ́ ká ànábì òkú òrìra àkíkọ ló fi ká sí pé èmi ò tí ì rádìsì kan rí láyé tó sọ pé ànábì lọ síbi oní àkíkọ kì í fẹ́ lọ kì í lọ ṣùgbọ́n ó tú àwa lẹ̀ gẹ́gẹ́ bó ṣe tú wá lẹ̀ pé a lè fa orí wa tóun èsì fa orí rẹ̀ mànẹ́bí kì í fa orí kì í fárí kì í gẹrun bọ̀ tú àwa lẹ̀ wípé a lè fa orí wa a lè gé orí wa láì sí ní haram láì gbé húrùmí the same thing pẹ̀lú àkíkọ̀ èmi wàá mọ bí táwọn àfáà ti wá nílẹ̀ Yorùbá tí wọ́n ti wá rí pé tẹ́nìkan bá bímọ ó di dandan kálá láàfọ̀ ò lọ ọbẹ̀ ẹ lé wọn dànù ní ẹ lé wọn dànù ni ẹ má pè wọ́n mọ́ ẹ má pè wọ́n mọ́ wọ́n yìí pe àáfàá níbi àkíkọ̀ bá a fẹ́ ṣe súná ọmọ kọ́ bá ní gbókọ̀ ọmọ bọ́ọ̀ta wọ́n yìí sì pe àáfàá torí pé a fẹ́ fọmọ lọ́kọ kí ló kà fáwọn bẹ́ẹ̀ ìbámu ọtí yẹn ni. so ìlílọ ọbẹ̀ wọn wá tún wá rè kí wá bímọ rè. lílọ ọbẹ tọ́mọ́tọ́ pé àwọn kan o wọ́n jókòó àkíkọ̀ ẹ wò jókòó ni wọ́n ṣe ń bẹ̀ ni wọ́n ṣe ń bẹ̀ owó ọpẹ́ owó àlùbáríkà owó kútúbà òní gbà ń ṣàbúrú yẹn tán sẹ́nu ti pé ẹ̀yin bàbá ọlọ́mọ o ẹ má o ẹ má mutí sẹ́nu ti gbowó haram sako. wọ́n á di ìyá síkírá náà mi légbò wọ́n á di lọ́wọ́ tiẹ̀ wọ́n jọ gbowó ni àfọwọ́ gba tiẹ̀ ọ̀hún náà gba tiẹ̀ ni so ojú ti là ojú ti là ojú ti là o. Hmm. ó ga o ọ̀kan nínú àwọn àfáà lọ sọ pé lásìkò ìgbà táwọn sì máa ń lọ sírú òde bẹ́ẹ̀ àwọn wá lọ òde kan àwọn ń jẹun lọ́wọ́ ìjẹ̀bú má ti lọ o àwọn lọ òde kan àwọn ń jẹun lọ́wọ́ onílù kan wá dé òun náà wá ń lùlù tiẹ̀ ó ń owó àwọn á sọ fún pé àá ó tiẹ̀ tí ò lógútì òráwà àfáà òrágbà àwọn àfáà ni táǹjẹ̀ ń lọ́wọ́ wọn ló lù wá sọ pé àwọn ẹ̀yin àfáà ẹ má jẹ́ alánìkàn alánìkàndájẹ́ ẹ́ ibi ẹ̀ ti gbowó ti yín ẹ jẹ́ kó náà gba tòun ẹ̀yin ẹ wo àbùkù ẹ̀yin ẹ wo àbùkù yẹn. Ah. alhamdulilayi nígbà tẹ́mi gan máa lọ jókòó pé òkè o ẹnìkan bímọ o ẹjẹ́ á lọ ọbẹ̀ gbogbo àsìkò yẹn ọkàn mi gan ò balẹ̀ sírù jókòó òun torí mo mọ̀ pàdé bí kì í lọ mo mọ̀ kékeré mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ mo ti mọ̀ tipẹ́tipẹ́ pàdé bí kì í lọ ṣùgbọ́n ní gbogbo àsìkò yẹn àjòmọ́ àkànjọ́mọ́ ni wípé àwọn èèyàn wá gbọ́ wá sí bẹ́ẹ̀ ń bá sì bímọ àwọn ẹbí ó wá síbẹ̀ àwọn ọ̀rẹ́ ó wà síbẹ̀ aládùúgbò wà síbẹ̀ á wà fi àsìkò yẹn á fi bá wọn sọ̀rọ̀ kì í ṣe pàwọn lọ gbowó àbí ta mo wá sílé ta mo wá sílé ẹ̀ tí mo gbowó ọpẹ́ owó àlùbáríkà lọ́wọ́ rẹ̀ kò ṣẹlẹ̀ nínú ayé tèmi ṣùgbọ́n lẹ́tà mo wá rí i pé ẹ̀gbọ́n náà ẹ má a lè fi tipátipá pé káwọn èèyàn gbọ́rọ̀ ọlọ́run ọ̀wá ọ avenue tẹ́sí fílẹ̀ fún wa pé ká fi máa bá yẹn sọ̀rọ̀ ọlọ́run ó ti tó wa wọn náà máa wá bẹ́ẹ̀ ṣé mọ̀ pé lòmíì níbi tó kórìíra kọ́ máa gbọ́ ọlọ́run dé ẹ wo bẹ́yẹ ọlọ́run bá ṣe prógáàmù ká gbọ́ wáàsí ká tó kírun lọ́jọ́ jímọ̀ fún wa tó kò ní í tètè dé lásìkò kọ́mọ̀ ni ó tó dé sẹ́rù ẹni lẹ́wàá sọ pé nítorí rẹ̀ lẹ́sìn gbé wáàsí kalẹ̀ nílé oṣù náà ọmọ ọkà ni ó máa jẹ kásẹ́tì gbọ́ ẹjọ́ ni ó máa rò ẹ wo àjọmọ́ kankan ò rọrùn ló fi gá wípé èmi ò tiẹ̀ ráàyè súnà ọmọ kankan mọ́ tèmi so ọba sì pè fún oúnjẹ gan sọ́nà bá pè ráàyè ni níbẹ̀ ó gbé wa ń gbò méjì ní bẹ́ẹ̀nbẹ́ lọ fún yàn tàbí kó o pa àwọn yàn kọ́ wá jẹun so àwọn kan lè wá àwọn kan ò ní wá àwọn tí ò jẹ jẹ́sì sọ nìyẹn sọ ẹ má pe afa kankan má bí súnà ọmọ o. ok àkọ́kọ́ náà ni pé I pledge to Nigeria my country to be faithful lawyer and honest to serve Nigeria with all my strength. Eh? mi gbọ́. Hmm. àwọn ọ̀rọ̀ kan bẹ ẹ máa gbọ́ o àwọn ọ̀rọ̀ kan bẹ tó ga sí pé nípasẹ̀ tàwíìlù láàfin sọ́dọ̀ràn nípasẹ̀ pé à ń wàtúmọ̀ fún à ń wàtúmọ̀ fún ní máa fi di ọ̀ràn kásàdéhùn fún ẹnìkan pé àádùn tì í ní gbogbo ọ̀nà kì í ṣe wọ̀ nínú ẹ̀sìn wa kájẹ́rì náà ni àdéhùn pé i pledge i promise mo ṣe àdéhùn mo ṣe àdéhùn fún orílẹ̀-èdè mi nàìjíríà a lè ṣe àdéhùn fún ẹnìkan dondo wípé màá wà pẹ̀lú rẹ o lọ́sàn-án àti lóru ní àsìkò e, ẹ̀rọ̀ àti lásìkò èlé tó bá ti ń wẹ̀yìn báyìí èmi ló máa rí mo fẹ́ dúró tì ọ́ ìyẹn lè ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ òun ló bí kí àwọn sọ̀hábà máa ṣe gẹ́gẹ́ fànàbí lójú ogun pé àwọn ò dùn tí ọ̀ ànísá ok kí ló burú bí kò sí gẹ́gẹ́ yìí pé ó ti nàìjíríà dáadáa sọ fẹ́ ya kírímìnà ni. Eh? ládùúgbò yín tí wọ́n bá ní kẹ́sì gẹ́gẹ́ wí fún kán bá ní kẹsì gẹ́gẹ́ ládùúgbò yín wípé mo ṣàdéhùn pé ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú aláṣẹ àdúgbò yìí mi ò ní mọ dá wàhálà alẹ́ mi ò ní gbàbọ̀dè sọ́sọ́ pé ní ṣe ni mi ò ní mọ rìnrìn òru sọ́sọ́ pé ní ṣe ni àti ìdáràn pẹ̀lú yùn wọn ò sì dákọ ọlọ́run kankan tá a lè fura sí nínú gbólóhùn yẹn àbí kí ló parí rẹ̀ so help me God àwa náà máa ń lo gọ́ọ̀dù ìlà ò ní jẹ́ gọ́ọ̀dù àwa sì mọ̀ pé gọ́ọ̀dù ti wa làwa fi sọ pé kó help wa mi ò tí ì rí tó burú mẹ́ yóò ti yé so mo lé tí n bá fura sí ọ mo lé ní àfa àdìde ọya ó ṣàdéhùn yìí pé òní máa dàtà límù láàmù òní máa dàgbòrú òní máa <laughs> yéé ọgá o. ṣùgbọ́n kàyéfì ni pé a kàn ń wí ni ọmọ nàìjíríà ti jẹ́tọ̀. àwọn tí wọ́n gbé kiri yẹn kalẹ̀ wọ́n rorí pé kí ló lè ṣàǹfààní fún orílẹ̀-èdè wa orílẹ̀-èdè wa àwa la ní kí ló lè ṣàǹfààní fún wa ẹ jẹ́ ká ṣàdéhùn fún ìlú wípé a ti dáadáa sí ìlú kò sẹ́nìkan tí ò ní sàdéhùn kó wọn sì dada sílùú rẹ̀ àbólórí burúkú ẹ̀dá so tàbá wà ń kà skul wa èmi ò tí ì rí kẹ́límọ̀ ẹ̀bọ́ mbẹ̀ mi ò tí ì rí mi ò tí ì rí wọ́n ti yé èmi o èmi ò tí ì rí. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. ẹ̀wọ̀n oṣù mẹ́fà ten thousand fine ó ẹni tí wọ́n bá ka anthem lọ́wọ́ ti bá ń rìn lásìkò anthem. ìyẹn gan ò tí ì sọ dẹ̀bọ ẹ máa gbọ́n tí mo sọ kò ì tí ì sọ dẹ̀bọ wọ́n ń béèrè fún àpọ́nlé ni sọ ò lè máa bá mi sọ̀rọ̀ lọ́wọ́ àbí kí n máa bọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ kó máa lọ. ẹ́ mò ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ o sì wá ń rìn ín lọ o yẹpẹrẹ mi nìyàwó tí n bá ní gbogbo gà tí n bá lè fi yọ ọ kó o ṣe ten years imprisonment àti forty thousand ìgbàkulè jẹ lórí rẹ náà ah so kò tí ì bọ́ sínú ẹbọ àwé wọ́n sọ fún ọ ni pé kán ìlú ẹ lé òkè ọwọ́ tó fẹ́ jẹ́ bídíà ń bẹ̀ ó ní pé wọn ò fẹ́ káka níjókòó wọn fẹ́ káka nínà rò ọmọ tó gẹ́ bídíà ń nù nítorí wípé nínú ẹ̀sìn wa ibi tí àdúrà bá ti bá wa láti ṣe yálà ọba wa ń jókòó a ṣe ń jókòó yálà ọba wa ń nàró a ṣe ń nàró yálà ọba wa ní dùbúlẹ̀ a ṣe ń dùbúlẹ̀ but àwọn ọmọ tó wà ní skul orí assembly ni wọ́n wà orí ìnàró ni wọ́n wà so táwọn bá kà lórí ìnàró kò sáburú mbẹ̀ kò sáburú mbẹ̀ but ìwọ tó go further tó wà nípò gíga tẹ́lẹ̀ pé láti rí irú àga báyìí ni wọ́n ti gbé ọ dìde pé kò sàpọ́nlé fún ìlú rẹ ìkọjá àlànà o lè jókòó kó o o lè jókòó kó sọ pé mo ṣàdéhùn fún orílẹ̀-èdè mi nàìjíríà láti jẹ́ olótìtọ́ àti olódodo àti olùfọkàntán àti láti ta gbogbo ipá mi fún ìlọsíwájú rẹ̀ you can say it while you are sitting now ìyẹn nìkan ni mo sì rí tó jẹ́ ìkọjẹ́ inú àlà ìyẹn gẹ́gẹ́ sì wá fẹ́ bọ́ ká sọ pé ẹ bá ti wá ṣe o ó ti kúrò nínú ìsìláàmù no ẹni tó fẹ́ sàdúrà tó dìde nàró à ní sọ pé sẹ́bọ́ a kà sọ pé n tó ṣe yìí ó ká aláfa súnà ni à ẹ mọ ẹsẹ̀ ń pè lẹ́bọ ni ẹbọ ó mọ̀ ní òpin ẹ̀ṣẹ̀ ọlọ́mọ̀gágò nínú ẹ̀ṣẹ̀ tó gá sí pé sèyàn bá ti kó sínú rẹ̀ gbogbo ayé ẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run so pílẹ̀jì nàìjíríà gbogbo ayé wájú ọlọ́run <laughs> láì dákọ̀ jésù bẹ́ẹ̀. aláwọ̀ wíwá sí kòǹgẹ́rẹ́ ẹ jẹ́ ká dàdúró báyìí subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik inshallah ọba dọgọmẹjọ a máa tẹ̀síwájú. àsìkò irú um, ah, ṣé ọkùnrin ìṣẹ́ni kankan sí mi báyìí but pẹ̀lú ní ti lúrì àti asri lúrì tí mo wò kẹ́yìn bóyá ní ìjẹta mo post yẹ ah ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ok fajiri according to bọ̀dá àbá is twenty seven ará àbàdàn là ń sọ̀rọ̀ o fajiri is five twenty seven lúrì ọjọ́ wo ló wọlé yìí ìjẹta ṣégeta ni mo wo ìjẹta àná ni mo wo àná ni mo wo àná mo wo lórí ohun tó ṣẹlẹ̀ lánàá ni wípé ó wà lórí ó wà lórí Talim uh, TV o ohun tó ṣẹlẹ̀ ni pé ní aago kan oòrùn yẹn pajúdé. lásìkò tí mò retí zawal oòrùn yẹn ò wá jáde àfìgbà tí ó di one oh nine kọ́ di báyìí bí one oh nine àbí one oh seven ohun tí mo wá ń retí ní sàwálù ó ti wá fo ìpele mẹ́rin. mo wá ń suspect pé lúrì ń wọlé ní something after one bóyá one after one or two after one but kò lè jẹ́ one torí pé mo sì mú òjì ní two minutes to one wallahu alam wallahu alam so ètò fọkànbalẹ̀ ni pé kíni yẹn ti pagúdé o ètò fọkànbalẹ̀ ni wípé ká jẹ́ kí one oh five ó lù ìyẹn fọkànbalẹ̀ fún lúrí wa ní ti afri. ó ti wọ four fifteen báyìí kódà by four fifteen mo bá ń ni ní àná ọ̀rọ̀ àná mo sọ yìí ó mo bá ń lẹ̀ four fifteen ni. ọ̀dà ẹ̀ tá gbà pé four twenty Ni asking kágbà ìfọ̀sẹ̀tì ní asri magribi seven oh five ìṣáì eight oh five lẹ́ẹ̀kan sí fajiri five twenty seven lúrì mọ́níkàfù yẹn sí one oh five asri four twenty magribi seven oh five ìṣáì eight oh five báwọn kọ́ náà salamu alaykum wa rahmatulahi wa barakatuh.